ẹ káàbọ̀ padà sórí ètò wa Miliki Express náà ni ṣẹ́ẹ̀rí lórí ètò lẹ́nìí bó ṣe jẹ́ ọjọ́ kìíní oṣù kìíní nǹkan tẹ́ ẹ̀ tí rírí lórí ètò ni mo mú wá fún yín ẹ túmọ̀ ẹ mọ̀ pé èmi ò ń bá wọn ìrà tí ò lọ́mọnú ọ̀tún ọ̀tún dẹ̀ lọ́jọ́ ń yọ ẹ bàbá ló rán mi èmi kọ́ mo rọ́ra mi oh my gosh ṣẹ́rí àlejò tí mo gbé wá fún yín ẹni tẹ́ ẹ mọ̀ bí ẹni mọ̀ one thousand ni ẹ ti máa gbúrò wọn ọjọ́ ti pẹ́ wọ́n ti e don tell no be today see i don tell for this game oh. no be today twenty fourteen mo máa lọ music school máa gbìyànjú torí tiyín náà ni àlejò mi orúkọ wọn a máa jẹ́ ọ̀gbẹ́ni Gbẹ́ngà Babalọlá tí gbogbo mùtúmùwà gbogbo ẹni tó wà lórílẹ̀-èdè yìí àti jákèjádò tí wọ́n mọ̀ wọ́n sí bìjìánò ẹ káàbọ̀ sórí ètò wa sà káàsì ní káàsì káàsì káwọ sí. mo kàn rí pẹ́ ń blọ ẹ kàn ń blọ. o ní pa mí sí ìbàyè. ọ ìspa ìspa ọ̀sùnkúrò ọ̀sùnkúrò kẹ ẹ ṣe ká. ẹ ṣùpẹ̀ fún ṣe ká. sponsor my money. wọ́n ti dàrú ẹ bá wa káwọn ará lé. ẹ ká sùn ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ọmọdé àtàgbà àtẹ̀yin brọ́dà àti sísítà àtẹ̀yin ọ̀dọ́ ọ̀dọ́ oríṣiríṣi ọ̀dọ́ kékeré àtọ̀dọ́ àgbà bìjẹ́ àánú lórúkọ mi bọ̀ ẹ wá lè pè mí Gbénga Babalọ́lá so mo wá jókòó ní èmi ní first. one one one one one one hundred and one tí wọ́n la wà two thousand and fourteen. láti wọn lọ skul tẹ lọ. ẹ ẹ o tẹ èmi ti expect pé kẹkọọ bá wa kẹkọọ kó bá wa já orin kan fẹ́ẹ́rẹ́fẹ́ sí fáwọn èèyàn wọ́n tún lè gbóhùn yẹn. ti two thousand and. Nine. I go fit invite una come my party make una no shy o. go dey flow, everybody dey kolo, all of una mo shayo. Ṣé wàá níbi tá a wà ń sìn? Wọ́n ní nọ́nà náà ti di wéṣí wine ọmọ náà ti. Ọmọ Ìbàdí yẹn dey make this boy want your body. Nọ́nà náà ti di wéṣí wine ọmọ náà ti ọmọ ìbàdí yẹn dey make this boy want your body oya oh, let's go. ọ̀rẹ́ mi tuntun ta fẹ́ gbé wá jáde ní two thousand and fourteen nìyẹn tá a bá ti parí ètò yìí sí ẹ máa máa rí fídíò ẹ lóòrèkóòrè ìjánu ló sọ bẹ́ẹ̀. <laughs> ẹ ó dà pé ẹ̀yin olórin ẹ máa ń dáṣà gan o ṣe rí bẹ́ẹ̀ ṣe mú ọrùn yẹn mm. tó ń lọ bẹ́ẹ̀ mo wá ní fíẹ̀ fún yín. pé yóò jábọ́. you get ẹ understand pé because ẹni tó bá wò yín wá rí i pé ẹ dúró dáadáa ẹ slim níwọ̀nba ẹ̀ sanra fàkíà ẹ gẹ́ẹ̀tì so ẹ mọ̀ ẹ bá tó ṣe ọrùn mi báyìí kò lè já bọ́ kàn dàbẹ́ ni ṣé ìwà yín ṣe fúgàmì náà tó yẹ ká máa jògún fe yín nǹkan kan. àwọn ti gbélé ẹ̀ lè ah, yóò yẹ pákéjì ní ẹ̀mọ tuntun ṣẹ́rí àwọn olólùfẹ́ wa tí wọ́n wò wá lọ́dún twenty fourteen yìí mm, mm. bẹ́ẹ̀ ni ṣe jẹ́ òǹdí wọn àwọn ti sún oúnjẹ wa kalẹ̀ tó mm. tá bá kò ṣe tán kó má dàbí pé bóyá ẹ máa jẹun ẹ máa já epo sáyà ẹ mọ̀ pé white lẹ wọ̀ wọ́n á ní aṣọ funfun ló wọ̀ kó jìnnà sí ẹ̀ alábàtà. alùsọ́ọ̀fù tó bá dọ̀tí alùsọ́ọ̀fù fífọ́ àwọn amú mílíkì sórí rẹ̀. sọ́ọ̀fù èmi ò kò yéde yín òye mi ọ̀rọ̀ tẹ́sán yẹn ju èjì mi lọ so tá a bá ṣe tán wọn á transfer oúnjẹ yẹn wọn á gbé wá fún àwọn ìyá rẹ̀ àwọn ló manufacture everything màmá ló ṣohun gbogbo màmá ló ṣohun ẹ̀ẹ́dà ẹ̀ màmá ló ṣohun gbogbo ẹ̀ẹ́dà ẹ̀ màmá ló ṣohun gbogbo Mr. Vigiano hmm. ní ráńpẹ́ ṣé a lè mọ̀ yín ju báyìí lọ ẹ ká mo ní ọlọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ yẹn báwọn Yorùbá ṣe máa ń sọ orúkọ mi ni Gbénga ọmọ Babalọ́lá aka Bijano tí gbogbo èèyàn mọ̀ sí Ṣayọ̀ Master so mo wà ní orí ètò mọ̀ pé bí ilé wa ẹ jẹ́ ìfẹ́nu ara mi sọ lẹ́yìn lẹ́yìn sọ̀rọ̀ àti nǹkan ẹ jẹ́ ìfẹ́nu ara mi sọ lẹ́yìn lẹ́yìn sọ pé. gẹ́gẹ́ mo wá sí nàìjíríà náà máa ń dọ̀dọ̀ kí n máa bọ̀ mílíkì so mílíkì làwà báyìí so lórí mílíkì yìí sìn kí la tún lè sọ náà báyìí èkó lẹ́ẹ̀kẹ́ máa já mi lápáta. ó máa bòmí láṣìírí náà ní bó láti àṣírí. bó lẹsẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ń lẹ́ẹ̀kẹ́ ah, bọ̀dá mi gbẹ́ tí mo sọ fún yín níbẹ̀ ń pé ẹ wá sórí ètò ẹ ẹ sọ pé ẹ tún gbogbo àṣírí ẹ tún gbogbo kẹ̀kẹ́ ọ̀rọ̀ sẹ́yìn jẹ́ kẹ̀kẹ́ fáráò ni ẹ kọ̀ ṣáà ṣáà tún kò gbogbo kẹ̀kẹ́ ọ̀rọ̀ kalẹ̀. ṣe bó yẹ kó fún yín jù báyìí ẹ sọ ẹ sọ̀rọ̀ tán ẹ ní. ẹ ń já ọ sí nǹkan sọ mọ pé ibi tí mo gbà sí wọn pé àṣírí mò ń sọ fún ọ má lọ rè sọ tàtẹ́rẹ́nu rè bò ìṣòro eléyìí rí ọkọ mi níbí bá ti ṣe sọ ma kọ́ mi sùn. ó dáa tẹ bá ti rẹ́dí àti gbẹ́kọ̀ mm. nítorí ọmọ tí yóò bá gbẹ́kọ̀ nígbà míì ó máa ń la èkó ẹ̀sùn mọ́ ẹ̀gbẹ́ yẹn mọ́sùn mi jù mm. àwọn èèyàn ń wò mí lórí afẹ́fẹ́ kán má rò bóyá ẹ fẹ́ gbé mi lọ. mo ní ṣé a lè mọ̀ yín ju báyìí lọ ilé ìwé tẹ́ ẹ lọ ibi tí orin ti bẹ̀rẹ̀. bó ti máa sọ nù sí gbogbo náà lè ah, máa sọ náà nù. ọ̀rẹ́ mo lọ sí ah, ọmọ ti ya ìbẹ̀rẹ̀ ìbàdàn yọ̀ lọ mo lọ nígbà tí mo dàgbà díẹ̀ díẹ̀ mo dàgbà dàgbà débi kan mo lọ sí um, um, school of science ilé Ifẹ̀ nígbà tí mo wà ní ọ̀dọ̀ tí mo máa ń kọrin nínú church nígbà yẹn a máa ń kọrin mọ́mí ìdájí gbogbo wa máa ṣá lọ sí church so ìgbà yẹn mo máa ń kọrin nínú ẹ̀ máa ń pè àwọn máa ń kọ ọgbẹ́ni tó ń kọrin nínú ilé yà lọ sí church so adé di church join choir so bàtà dé dé church àdè dá mọ́ àwọn choir so ọmọ ìjọ mímọ́ sì lè mí so bàtà wa di pé àbẹ̀rẹ̀ sí ń dàgbà náà dàgbà náà làwa tún adé pé fúnra wa náà làwa túnra wa bí àwa lọ join ní àwọn tó máa ń kọrin káàkiri àwọn alágbe nígbà yẹn náà so alágbe tó make sense ni wọ́n ṣe alágbe smelly so mo lọ sí school of science ilé Ifẹ̀ Ocean state because mm. my i'm from Ocean state my mom is from Abẹ́òkúta which is Ogun state. ìgbàre wa. ẹ̀gbá ni wọ́n ní iṣẹ́ gbà ẹ̀ dádì ni Ọ̀ṣun sọmọ Ọ̀ṣun ni mí. Ọ̀ṣun lẹ claim. We represent half caste. Ocean ba. Ocean ba. you know. <laughs> you know so and uh, ìgbà tí mo dákẹ́kẹ́ àti ìfẹ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìjà ń wá yẹn so i went to Òṣogbo uh, Fakunle comprehensive high school mo dẹ̀ ṣe studies mi níbẹ̀ so ìgbà tí mo parí mo wá lọ sí wẹ̀yìn so ìgbà tí mo wá di pé mo wá bẹ̀rẹ̀ sí ń dàgbà díẹ̀díẹ̀ ni a kàn lọ ṣe event kan níbi kan lọ́sùn nígbà yẹn so mo meet àwọn ọ̀gbẹ́ni arákùnrin tó máa ń kọrin tó máa ń pè ní Blackface àti Two Face ìgbà yẹn kò tí ì sí kẹta wọn yẹn so aṣáájọ ṣeré níbẹ̀ nígbà yẹn so èmi ṣeré tèmi wọn ṣeré tiwọn lórí ọwọ́ wọn àwa ṣàjọ rí pé. ilé péré yìí fẹ́ jọra wọn. ibẹ̀ ni arákùnrin kan tó ń jẹ́ Johnny B ti mú mi mọ àwọn triple B àwọn aláriwo aṣáàbẹ̀rẹ̀ ń bẹ̀ máa ń gbé afro aṣebójúbójú friend mo bá wọn kọ yéè ẹgbà mí aṣoríṣiríṣi. yéè ẹgbà mí o triple b crew fẹ́ pa mí. ìgbà yẹn afro mi tó yìí hmm. ó tó mílíkì yẹn. ṣé wà nínú fídíò yẹn. mílíkì tán ẹ mú àánú fídíò yẹn. Ah. afro mi <laughs> eh, tó mílíkì tá à ń sọ ẹ̀ náà bóyá tó lẹ́yìn ìgbè so ẹ̀ yẹn náà wà gbàtó dẹ̀ di pé ọlọ́run dẹ̀ ni pé kì í wíyá báyìí ti mo ṣe máa ṣe lélẹ̀ àdẹ̀sùn kan ṣáyò so ṣáyò ló gbé adé Miliki Island. Hmm. ṣáyò tiẹ̀ nìkan kọ́ nítorí clear ilẹ̀ fi wá bí àmọ́ nínú gbogbo ọ̀rọ̀ yín mo rí méjì sí mẹ́ta sí mẹ́rin tí mo dẹ̀ signal sáwọn èèyàn tó ń wò mí lé wọ́n dẹ̀ mọ̀ pé màá máa mú jáde fún yín lẹ́yọ kọ̀ọ̀kan mm. alákọ̀ọ́kọ́ náà mm. nígbà tẹ bẹ̀rẹ̀ o ah! èṣù àrẹ́jọdá jésù mi o oh my gosh máa lọ mi ò mọ̀ ẹ́ rí kí ohun yẹn má fọ̀ sí èmi àti yín ṣé ẹ rí i pé àwọn olórin yìí tẹ́ bá wo gbogbo kárí àwọn dáadáa súra àwọn ṣọ́ọ̀ṣì náà sì máa ń bẹ̀rẹ̀ Hmm. tábà wà mú kúrò ní ṣọ́ọ̀ṣì wọ́n wá mú lọ sínú ayé ah, ah, ṣé bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ní patience tó ni kí ló dé yìí ṣe ti yín náà bẹ́ẹ̀. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé tẹ́ bá fi bí àwa ọ̀jọ̀gbọ́n báyìí ẹ bá fojú inú wò hmm. nígbà tá a bá là wà nínú ilé ìjọsìn ọlọ́run pé ibẹ̀ láti bẹ̀rẹ̀ sí í kọrin tọ́lọ́run ti ń mú wa gòkè táwa ní pé a mú lọ sínú ayé inú ayé táwọn lọ náà kò ṣe pé a lọ fi lọ́ fi ń tàpá sọ́lọ́run náà àfi lọ́ fi ń jíyìn iṣẹ́ rere ọlọ́run náà ni pé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ àfàyè yìí. ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ àfàyè ẹ̀ yí padà òní ìdájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ. Ah!